وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه wọ́n إمام الدعوة ní سنترا مسكلمة central mosque lẹ́mẹ́ باوك الله الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبينا مصطفى محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ti ajá fún ọlọ́run ọba tí ó dá wa sí. Allahu akbar lam yulad wa la yalid. Ọmọ tó tóbi tó tóbi púpọ̀ lọ́lá rẹ̀. Lam yulad wa la yalid. Ọba tẹ́nìkan ò lè máa ṣe Lam yulad wa la yalid. Ọba tó kọjá ká sọ pé ẹjá fẹjọ́ rẹ̀ sàn grandpa rẹ̀ o. Lam yulad wa la yalid wálídù. ẹ jẹ́ kọ́rọ̀ rẹ̀ ló bá àbúrò ìyá rẹ̀ o. Allahu akbar lam ah. yulad wa la yulad. fún bẹ́ẹ̀ náà ni o ṣe sẹ́ni tá a fẹ́ fún o kò ní ní o. ma kana yushbihu fi dhatihi. أحد سنة كان طالب في بيه الله وسنة طالب في جون الله والكبير wàjálá tí a wà ní ìṣàtòbò. Ọkọ̀tà ń sọ iná àjẹba kan ṣoṣo ọba tó tóbi títí ń bẹ wàjálá tí ní ìṣàtòbò. Ìjọba àkọ́kọ́ rẹ̀ ó pa ń pọ́ púpọ̀ o. Wọ́n wá lè mú dábì wà lè máa kan sódò wá sọ màá dùn. Ẹlòmíì láyé lónìí kì í fẹ́ kí wọ́n sọ pé àwọn kan jù lọ àwọn kan wà

wẹ́lé iṣẹ́ tuntun. Àmọ́lá ọba lẹ́nìkan kọ́ òlè sọ pé òun jẹ bákan sí o. Wọ́n hùn wẹ́lì mú dábì hùn wẹ́lì máa kàn sí ìjọ wa sọ máa dò. Ọba tá à ń sọ ẹnìkan náà lọ́ba àjórònú kan ọba tí bá irun mọ́ rẹ̀ ní. Wọ́n dábì hùn wẹ́lì máa kàn sí ìjọ wa sọ máa dò. Àfilẹ̀ yìí lónìí ní ìta fi Ọlọ́run. À ń bẹ Ọlọ́run bá nínú àánú ẹ̀kú jọ. قبا شالكم صلاته صلواته وسلامه على رسوله الكريم آمين فقنا لكم يا نور قبا شفوا وعفوا وعبدنيا وعنا يا الصحابة آمين أغلي سوى من بارا وانتوا وقمتي بلا نبي سرقوا كساني ككاني نوتو برارة لوني واسع بيني نوا أما با نبي لون داني كان جي anábì lọ tó kàn abúbákìrì rọ́dí ọlọ́wọ́sára wọn ni ó náà yá rọra mọ̀ bára rẹ̀ torípa àwọn sọ̀hábà kí ń kọjá àyè wọn kò pẹ́ra rẹ̀ ní tọ́lọ́wọ́n bá pé rọ́mọ̀kún ọ̀kí ṣànábí ọlọ́run ọ̀rọ̀ tí Allahu ta'ala anhu bákan náà gbogbo àwọn tó tún tẹ̀lé wọn tó tún tẹ̀lé wọn tí wọ́n tún tẹ̀lé wọn lórí dáadáa àwa náà ta kù láyé lónìí ọlọ́njá mọ̀ bára wa o ọmọlé ó làwa náà o ọlọ́njọ́ iye wà jù báyìí lọ o àbọ̀mọlé kọ́ níwọ̀ náà ni ẹ̀kọ́nà bàbá Sheikh Adam àtẹ́lẹ̀ àlè lórí bá ńláńlá tí wọ́n ti lọ yìí kò sẹ́lẹ̀ kan ni wọ́n tó ń pẹ̀ra wọn ní kàkà tí wọ́n jẹ́ hmm. àwọn èèyàn ni wọ́n máa ń sábà pè wọ́n bẹ́ẹ̀ kì í ṣàwọn ni tó láàbù

àìmọ̀tán. Wa kulli man yad'i fil ilmi ma'rifatan. Táwọn àgbààgbà fáà ńlá ńlá tí wọ́n ti rí kọjá lọ, àwọn ṣẹ́hù Tẹ̀mínà, àwọn ṣẹ́hù Blasúsùn Báàsì, àwọn àti Albani, àwọn púpọ̀ àwọn afọ́ṣẹ́ Fàzán, wọ́n pa àwọn fáà ńlá ńlá, àwọn afáà ńlá ńlá tí wọ́n ti lọ Wa kulli man yad'i fil ilmi ma'rifatan. Àtàwọn tó ti ṣẹ́kù ni wọn náà tó ti ń kú láyé, bàbá ṣẹ́hù Rọ̀sílán, gbogbo àwọn fáà ńlá ńlá yìí, ṣẹ́hù Blasúsùn, gbogbo Fil ilmi ma'rifatan. Ah, gbogbo wọn gbà tí wọ́n pẹ̀ra wọn ní ìkankan tí wọ́n mọ̀ bàrà tí wọ́n rẹra wọn lẹ̀ táwọn fọ́mọ̀ pa àwọn náà ń gbé iṣẹ́ ọlọ́run lárugẹ àwọn jíṣẹ́ táwọn lọ́bẹ̀ ọlọ́run bá jẹ́ kù náà lọ ibi tí wọ́n jẹ́ tí wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn dé àwọn náà tún ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn náà tí wọ́n kù láyé wọ́n pẹ̀ra wọn ní ìkankan تدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء عرفت شيئا وغابت عنك أشياء nǹkan díẹ̀ lè máa tó fọ̀rẹ̀ pẹ̀tẹ́ ló pamọ́ fẹ́ àwọ̀gá bá ti áǹkà àìmọye àìmọye àrọ́pùtà ṣe ka àìmáyé. Àrọ́bù a ń ka àìmáyé. Àrọ́bù ta kékeré a ń ka àìmáyé. Pé tó mẹ́lẹ̀ ìwá ti pọ̀ jù. Tó yẹ ká mójútó nínú ẹ̀sìn àwọn èèyàn mójútó ìhàlẹ̀ yìí náà ní ìhàlẹ̀ ah bẹ́ẹ̀lú mi dóje báyà tó kùn tó fi ṣe sí kí ló dé lórí kéwú mélòó ah, ṣáwọn bàbá wa tà náà tí wọ́n pèpè bẹ́sìn ṣíṣe náà ni wọ́n ń halẹ̀ tí wọ́n fi ra wọ́n hayé báyìí kí ló dé kí ló lè tó yìí kí náà ni tó fẹ́ sọ gan kí ni tó ń sọ gan-an náà ẹ̀sùn orò ń kọ́ àwọn èèyàn fáàrí náà ni jọbọ́lẹ̀ ń bẹ̀járe ṣíkọ̀lọ́wà sí ọ̀sánà bẹ̀ já ẹgbẹ́ tó wà yẹn orí òkè tẹ́sẹ̀ rẹ̀ lè kan ni أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير

tó wá ní kílẹ̀ ẹ̀rí tẹ́ni kára aṣọ́dún ẹ̀rí olóná ànábì ra aṣọ́dún fún ìyàwó rẹ̀ ayà alkùránì dà ayà alkùránì ẹ̀dà àdífin ẹ̀dà fún mi ní àdífin ká àbẹ́ alkùránì ká lórí aṣọ́dún ọlọ́kọba mi tún ẹ ṣe o lọ bẹ́lọ̀ ń kí àrísìkí jẹ́ tí ò bá wá sí má fagídí ṣe fi pẹ̀lẹ́ ṣàlàyé pé jẹ́ má bínú má ọ̀rẹ́ má rà fún ẹlẹ́ta ó máa ọdá sáǹjẹ̀ náà agbó ẹyẹ ṣùgbágídí tó kó bọ́lẹ̀ yìí ma yẹ kí ní máa bí báyẹ kó máa rí ẹ ní ìrí pé ọkọ tí ó wà responsible ní ẹ ọjọ́ wọ́n làbá wọṣọ tuntun bí kì ṣọjọ́ ọdún ta ni ọba máa raṣọ fún ìyàwó rẹ̀ mi àti ẹ fún ti wá yìí náà ló wá rán tó wá fẹ́ wọ̀ lọ kó ṣe ń ìyàwó ẹ̀ yìí tó wá ti ẹ̀ sódì kó ṣe ń ó ṣe fún ni bẹ̀rọ ọlọ́run ọba rẹ̀ o أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ألا نبيه نو يني إنسان كسلون تجي داوي أن الله الذي خلق السماوات والأرض كلنا بلبا تجا سما مجيجي ونالو جايلة ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى Lágara láti ṣe gbogbo ta kàkalẹ̀ yìí kò ní lára. Ìkọ̀dìrín ní àlá ayíyànṣó yíya lè máa ó dá. Bẹ́ẹ̀ náà ni láti pé kọ́lọ̀wọ̀n bá kó tún jí òkú dìde kò ní ọlọ́wọ̀n bá lára. Bàlá innahu àlá kulli shay'in qadir. Torí pé nínú tó máa ń dàrú máa òyàn lójú, ó

ṣùgbọ́n wọ́n ń ti ẹ̀ torí pé kó rẹ̀ tó wà lẹ́mí rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe sáwọn afá súnà torí pé ti mọ́rúkọ rẹ̀ wá lárúkọ wọn lórí gbà Abdulwasi ohun tó wà lórí ẹ̀jù ti ẹ lọ fi àfá sí fi ṣéèkù sí fi ustaadu sí fi máàmù sí rìsẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ẹ̀ ìgbẹ́ wà kan wá lárúkọ wọn rí gbàù torí pé wá ń pàdé lórí fídì ńgbà ìgbà ni wọ́n wá fi pàpọ́lẹ́sì, a fi wà bàjẹ́ kí ṣíwọ́n náà fẹ́ kọ́lọ́ oúnjẹ ọ̀rọ̀ ilé nínú àwọn ọmọ ẹ̀. الله مثلا وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم torí ẹ̀tẹ́ bá kíè sáwọn bàbá wa táwọn yá wa tàná tí wọ́n rán wa lọ́lé kéwù wọ́n tàbí ọ̀pọ̀lọpọ̀ wa tá jẹ́ ọmọ kéwù tò ní kọ́lọ̀njú aláàfáàjú báyìí lọ o ẹ̀rí pàwọn yá wa yẹn fún ara wọn náà títí máa bẹ̀rẹ̀ sí àfọ́ alágbájá aláàjì ìsúsáàdù àti bẹ̀rẹ̀ sí fi ọ̀wọ̀ àpọ́nlé sí ìmáàmù tó bá ti di máàmù nínú wa wọ́n máa yẹn sí gbogbo orúkọ báyìí ló máa ń fà á táwà yá ẹbí máa ń padà ń jẹ́ ìyá àlùbáríkà gbogbo ohun tó ṣèwọ́ sí tẹ́ẹ̀mí rẹ̀ òfin má ìkórìíra ọ̀rọ̀ ọlọ́run wáwá rí àfẹ́ẹ̀sì wáwá larúkọ mọ́lú ìgbà àni pé àbúrò mi nínú Ah, ọmọ wa ọmọ ah, mi ah, ọjọ́ kó rántí mo jẹ́ jẹ́ etí ẹran ni mo jẹ́ ẹ̀hẹ́n so fucking word ẹlẹ́ o ilé etí ẹran وضرب لنا مثلا ونسي خلقه ẹwà àwọn náà àwọn ẹ̀wọ̀n tí wọ́n náà

àwọn òkúrù sáré náà pọ̀rọ̀pọ̀ tánà ìpẹ̀ náà ìsìn bọ́ ṣe rí rí wọ́n ní bẹ́ẹ̀dẹ́ wà báwọn ló ṣe fẹ́ tẹ̀lẹ̀ ẹgbà bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ anábì sọ́lọ́lọ́ Dárí kò sẹ́sì tí wọ́n lè fún kéfèrí kódà táwọn ẹbí bá tẹ̀ ṣe ronúpọ̀ fẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ yẹn lè má kún kẹ́kẹ́ tó ìtọ́lọ̀wọ̀n bá fún yìí ọlọ́wọ̀n bá ti mèsì ọ̀rọ̀ fáwọn ará bí ìtòrò ló dá wọn ìbàtán rẹ̀ tí ó ronú ọ̀rọ̀ yìí kí wọ́n tó sọ́jáde rárá ọlọ́wọ̀n bá ti mọ́ wọ́n lè yóò ṣòyí wọ́n lè ti mọ́ tó máa fi káńtà wọn

iṣan ó kéré lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ omi gbogbo tó kù yẹn kéré lẹ́gbẹ̀ẹ́ egungun ó dàbí pàtàrà fẹ́ ti dẹ́kìn ní tàbí rírin ẹ̀ṣẹ́ rí gbogbo ayọ̀rùnjá tó kù àwọn tó kéré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Kọ́lá tí dẹ́kìn bá fẹ́ jáwálẹ̀ yìí lákọ́kọ́ náà ṣùgbọ́n kò sí ni nínú ẹ̀ ọwá kò kan kíra kò gbà wá ṣì yẹ ó lè wà lè gbọ́ ẹ̀wọ̀n pìlẹ̀ ni ah, ẹ̀wọ̀n tọ́lọ̀ fi pìlẹ̀ ní àdín ẹni <laughs> tọ́lọ̀ fi pèlẹ̀ wà ní ìyẹn nǹkan tó fẹ́lẹ̀ gan ni kí ní ta máa ń ṣàn tó rí bákan lọ́wọ́ yẹn ìyẹn dẹ̀ di èèyàn adẹ̀rí bá ṣe rí wọ́n wá ní èkó kó mọ́dá ní wọ́n wá bí kú lè kọ́líkì ní alẹ́ yìí ẹnikọ́lọ́ ọba tó ṣe nípìnlẹ̀ ó ní kápá àti ṣe ń gbàtẹ̀ gúgú tẹ̀ títí wá wà. wà bí kulli khaliqin alim. ọlọ́wà ní ká náà bí sọ fún ọkùnwà wà bí kulli khaliqin alim. òun ọlọ́run ọba ọba tó nímọ̀ nípa ẹ̀dá rẹ̀ ni o. alladhi alladhi ja'ala lakum tó máa ń dára ń gbà mí. alladhi ja'ala لكم من الشجر الأخضر نارا وهذا لكي نو كي نو ده ولا جاد لا ترى يجتو فإلا إنا إنا وانا بابا ني ẹni tó bá ti dé di igi yẹn ó máa rẹ̀ á dẹ̀ dé igi tútù bá igi tútù á dẹ̀ bẹ̀rẹ̀ sí á dẹ̀ múná á dẹ̀ máa jóná á dẹ̀ dé mẹ́lẹ̀ ojú kìjú iná iná tó ń jó igi tútù lórí ìdúró tó dẹ̀ máa wọ́ bí tó dẹ̀ máa dẹ̀ tí ẹ̀dẹ̀ máa rí kó ẹbí báyìí Fọ́nìdá àtúnmínú òtúkìdú. Ah, Ẹ̀yìn náà dẹ̀bẹ̀rẹ̀ sí mú ẹ̀dẹ̀ máa fi dáná, ẹ̀dẹ̀ kó máa ti dé. Àwọn lè sálẹ̀ bí ìkọlẹ́kọ́ sẹ́mọ́ wà ti wà lárúbọ̀ bí kọ́ dìrí ní àlá àyíyà kọlùkọ́ mi fi làwọn bàlá wà

Una ni tọ́rọ bá ń bọ́ wa sọ ní tọ́rọ ìta ń bọ́. Wọ́n yóò máa yóò lẹ́bí ìnà kàfàrú ẹlẹ́nàárí aléìsà àdábìlẹ̀ hàkì kọlu bàlá wà rọ̀bìnà. Kọlá lé àzà bábí máa kún tó mú takí fúrú. Ọjọ́ gbẹ̀dà kìámọ̀ ọjọ́ ńlá ni o. Ayàwó máa yóò ọrọ̀dún. Ṣẹ bá ń gbọ́ ọjọ́ kúkú, ọjọ́ ńlá ni o ọjọ́ ńlá lọ́jọ́ àgbẹ̀rẹ̀ àrùkẹ́ àmọ̀ ká ṣẹlẹ̀ ẹjọ́ náà o àà ah, káì يوم يعرض الذين كفروا على النار Ọlọ́run níjọ́ tí òun máa ní káàmà lé ka darí àwọn kọ́kọ́lọ́ dà wọ́n bíbà tí yàn da ẹran. يعرض الذين كفروا bíbà Bí ìgbà tí wọ́n kó àwọn ọ̀daràn tí wọ́n kó táwọn ẹ̀tìmọ̀ àwọn ará bí i tí wọ́n máa ń kó wọn káàkiri yẹn àwọn ọ̀dà nígbà tí wọ́n kó àwọn ọ̀dà ànà lọ́tọ́ wá ń kó wọn Maria ẹ́ ọlọ́wọ́n ní tó bá jẹ́ ọgbẹ̀dẹ̀ يعرض الذين كفروا على النار Àbáwájáde àwọn tí wọ́n yẹ láìmúore tán kọ́ wà sí láì tí wọ́n tẹ̀lé a máa kó ọlọ́nu náà. Alaysa gbogbo àwọn pólísì ṣàbítọ́ ti máa ń pàdé ìdí wọn. Tọ́ máa pe press conference. Táwọn náà máa máa táwọn president àwọn journalist na máa bèèrè bèèrè lọ́wọ́ wọn ọwọ́ bá lọ ṣe paná kí ló dé nígbà tó ti wá paná ìsìn kí ló ti wá ní òtíkọ́lé ọ̀daràn ti lẹ́lẹ́wọ̀n. wọn ah, mọ yẹn ti pa wọn. wọ́n ẹ̀yin jọba wa ọlọ́ọ̀bá ọlọ́rẹ̀ ní lórí dáadáa o àmín ọpa ọmọ tí wọ́n pa àyàn yẹn bá wa pa wọ́n o kọ́mà tún padà bọ́ kọ́mà tún bọ́ sí gbòrò kọ́mà tún padà máa wá pa àyàn tí wọ́n bá dé o ọlọ́ọ̀bá wa kún lọ́wọ́

Ah, afara káṣà o. Alhamdulillah. Alẹ́yìnsáàmù tí wá jẹ rí nìyàn. Àtàbílẹ̀ àọ́pọ̀. Ah, àbú tọ́kọ́ ní tó ń gbọ́ ìwọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ ń jọgbìdà kí àwọn náà wọ́pọ̀ òfin lọ́wọ́. Kọ́lù

ìbéèrè àmà wá wá fún àwọn ọmọ náà gbẹ̀dà kí a mọ̀ pé a ní sàhábà bèèrè àpá. ṣé ní ṣe bá ṣe lẹ́ni ṣe fẹ́ rí ló ṣe rí? kọlu bàlá wàrọ̀ bìnà. tí wọ́n sọ fún pé tẹ́ẹ̀bá kírun tẹ́ẹ̀bẹ̀rẹ̀ sílọ̀ tẹ́ẹ̀mọ́lọ́ ọlọ́kan tí wọ́n sọ bìnà.

náà tún fọ́lọ́ ń búra oníkàlùkù náà mọ reality. kọ́lá fàdúkù ní àdá bábí máa kò ní ọmọ àwọn wa sọ fún ọjọ́ ẹgbẹ́ ni tí yà ní ó yá yá. Fàdúkù lè àdábà. Ẹ̀sùn mọ́ dáadáa. Bima kuntum takfurun. Gbogbo ń tẹ́ gbọ́ láyé tẹ́ gbà yẹn, ẹ ti jẹ̀gbádìí ń sáláyé, àlìjánà yín ẹ ti parí ẹ̀ sáyé. Wà náà dá ashabul jannati ashaban nari aw qad wajadna ma wa'adana rabbuna haqqan. Àrọ́bù látúndé yìí o. Wa fal wajadtum ma wà وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين آه أراك في بتاعتنا دي ونادى أصحاب الجنة أصحاب النار الله يا عمر الجنة جابر القيامة أو أصحاب الجنة أو أنا وأنا فاعل أنا nádà àṣàhábà náà. Àwọn máa pè àwọn ọmọ náà. Àwọn kọ̀dé wà jáde náà máa wà àdànà rọ́bù náà àpọ̀. Sórí ẹ̀wà rí pé àṣàhábà náà rí yẹn fátà ní ẹgbà àṣàhábà náà dá àṣàhábà ní jannati àṣàhábà náà rí. Àwọn ọmọ náà ni mọ̀fọ́lù bí bẹ́ẹ̀. Ọkẹ́ ẹ̀nà ń jẹ́ náà ọlọ́bá ṣe náà. Àmì náà. Sọ́rí wọ́n tí wọ́n ṣe wà láyé yìí, mo ní òpùpẹ́ wò sí nínú àwọn tọ́lọ́ ń sọ̀rọ̀ wọ̀nyí torí pé wọ́n ṣe gbọ́ ìpè òdodo ó dẹ̀ máa change àmọ́mọ̀kú ọ̀nà máa jẹ́ pẹ̀lú ògùn ọlọ́run. wà náà dáa àkábùlì jànà ti àkábà náà. ọlọ́run bá ní àwọn ọmọ àdìjánà jọgbẹ̀dà kí a mọ̀ wá mọ́ wá pé àwọn ọmọ náà. àwọn kòdè wà jáde náà máa wà àjà náà rọ́bù náà àpọ̀. wípé ìtọ́mọ́mọ́ ohun tọ́mọ́ jẹ́ lọ́mọ ránṣẹ́ àbúlọ́wọ́sì. àmín. àwọn aṣọ fún tọ́lá ń ṣe fún wa pé wà tó rí nìgan. wà á dáná rọ́bù náà àkọ́. enjoyment ní báyìí yá ah, ó ti kì gan. fàálì wàjá tún. báwo lẹ́yìn náà fàálì wàjá tún máa wà. báwo á dà wọ́n bùkún àkọ́. ọmọ àti jẹ́nà máa bèrè lọ àmọ́ lọ pé sẹ́yìn náà rí tọ́lá bá ṣe láàdéhùn fún yẹ rí pé bó ṣe rí náà lọ́sẹ̀

àwọn wa náà pọ̀ rẹpẹtẹ o má sàtẹ́tẹ́ má má gbowó èlé má gbogbo àwọn wa náà rèé o gbogbo àwọn wa náà rèé o má bàtọmọdà kejì jẹ mọ́ gbogbo àwọn wa tó lè múyàn lọ jẹyà náà rèé jìnnà sí wọn. ọ̀lú na ẹ̀mú. Àmà náà máa dáhùn pé tọ́. Kọlù náà ń. Àwọn ti dé gbàgede ẹ̀ báyìí ó kò ṣe sáà. Wàá dànà mo àzínú bẹ́yìn àwọn aláìnàtọ̀lọ́yì aláàbọ̀lìmí. Ọlọ́wọ́ ni ó yẹ àná sí fún àméjèèjì. Ṣèbí ń gbà tẹ́yìn wà láyé ẹ̀ ń fa àwọn olùgbàgbò dúdú àwọn ṣe yẹ̀yẹ́.

ìgbéjìnà sí kí ọlọ́run kó máa bá wọn alábò. Alladhina yasudduna an sabilillahi wa yabghunaha iwajan wa hum bil akhirati kafirun. Àwọn òwúlẹ̀ alábò. Alladhina yasudduna an sabilillahi. Àwọn tí wọ́n ń kọjí àwọn èèyàn láti ṣe tọ́lọ́. Wa yabghunaha iwaja. Torí ẹ̀hàn náà lòmí kò ṣe kò fi jẹ́kẹ́ni tó fẹ́ ṣe ṣe. Wa hum bil akhirati kafirun ẹ̀ńtàdà ní ah, ṣe inú fẹ́ lọ máa ṣíwá láláì ní kékeré o. Ọlọ́n fún dúdú ma wá o tó ti fi hàn wá ìtúṣàlékún rẹ̀ fún wa o. Ọlọ́jọ́ kan tèrà ọlọ́run. Subhanaka Allahumma لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta